أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الأحد الصمد والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحاباته الذين طلبوا من الله المدد adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo ẹ̀dá máa ń darí bùkátà lọ ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kọ́mọ bóti sálá muhammad àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn tó jẹ́ pé wọn ìbéèrè kankan lọ́dọ̀ ẹnì kankan àfi lọ́dọ̀ ọlọ́run bá Allah ọlọ́run kọ́ bá paná adébọ̀rẹ́ kọ́lọ́run kọ́ bá wa gbé sunna nabi Muhammad ga kọ́lọ́run kọ́ bá rẹ̀ bídíà àṣetánì ńlẹ̀ ìbádàlá ẹ̀yin orísun ọlọ́run àdúà àdúà òun la fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí pàtàkì àdúà àdúà sùn alùlẹ̀ abdi rabbahu. على وجه الابتهال لجلب نفع أو لدفع ضر ìdí ń jẹ́ àdúrà òun náà ní kí ẹrú ọmọ abí ọlọ́wọ́n bá rọ bẹ́ Allah kọ́mọ jí rẹ̀ bẹ́ fọlọ́wọ́n bá látara pé ẹ̀dá ń wá àǹfààní kan lọ́dọ̀ ọlọ́run àbí ẹ̀dá ń páyà gbogbo nǹkan tó jẹ́ aburú kọ́mọ ṣeun eléyìí ní ń jẹ́ àdúrà wala yastagni anhu ahadun min ibadillah ẹnìkan ọ̀rọ̀ kú ń bí àdúrà nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá tọ́lọ́ ń dá kò sí ẹnì kankan nínú àwọn ẹ̀dá ọlọ́run tí ó níbo làdúrà ṣe jẹ́ ìdójà àmà bẹ́ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ nínú alukur'an أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس أنتم الفقراء إلى الله يا أيها الناس الناس أنتم الفقراء إلى الله ọlọ́run bá ní gbogbo yín ènìyàn pátápátá ọlọ́run bá ní tálíkà ní gbogbo yín ọlọ́run bá ní olùlòsì ní gbogbo yín gbogbo yín lẹ́ní bùkátà sí mi ọlọ́run bá gbogbo yín lẹ́ní bùkátà sí mi ọlọ́run. wallahu huwal ganiyyul hamid. ọlọ́run ní àmì mi ọba yín èmi ọlọ́run èmi nìkan ní ní bùkátà sẹ́nì kankan nínú gbogbo tí mo dá èmi náà lọ́ba tá a sì máa ń yìn ẹ̀ dábẹ́ lọ́hùn mélòó mélòó nínú àwọn tó jẹ́ pé wọ́n gbádùn tó jẹ́ pé wọ́n ti lálàáfíà rí mélòó mélòó nínú àwọn olówó wa tí wọ́n ti di tálíkà mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé àtijẹ àti múlẹ̀ fún wọn kò sí tó kù fún wọn àdúrà ló yẹ kí wọ́n máa ṣe gbogbo ọ̀la ní bùkátà sàdúà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lénìí eléyìí olóhùn wọ́kọ yóò máa dààmú káàkiri àdúrà lọ́rọ̀ rẹ nídìí eléyìí apóhùn wáyàwó ò lè rí ìyàwó dáadáa àfikọ́ máa bẹ eléyà sọ pé òun wá àgbéga ẹnìkankan ò lè gbéyàn ga àfọlọ́hún eléyà sọ pé òun àtọkọ òun àwọn ọ̀gbádùn látàárọ̀ dalẹ́rí ọmọ ni wọ́n sì ti bí kalẹ̀ yìí wọn ò lè kọ́ra wọn lẹ̀ òdì kan máa ṣàdúà àdúà ọ̀ràn èèyàn ni fún gbogbo wa àdúà náà ni àbáyọ fọ́pọ̀lọpọ̀ wa gbogbo àwọn tá à ń kàwé àlè láṣeyọrí àbí ká máa ṣàdúà àwọn tá à ti kú ò níléèwé táwọn wáṣẹ́ káàkiri kò sẹ́ni tó lè provide iṣẹ́ fún wa àfọlọ́wọ́n bá Allah gbogbo àwọn tá a ti ga tá a ti jẹ́yàn ńláńlá àdúrà ni èjẹ́yàn jábọ́lẹ̀ ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ sọ pé wọn ò nídìí àdúrà gbogbo apátápátá ọlọ́run ní tálíkà ni wá ká máa bẹ lọ́hùn bọ́dọ̀ bá wá rí báyìí ààrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lóòótọ́ wọn máa ṣáká kí a ní ọjà ọ̀tà ẹlòmíràn máa ṣáká kí a ní gbogbo owó lòun rí kójọ lóòótọ́ àmọ́ wọn ò rí owó yìí fi ṣe nǹkan dáadáa gbogbo apátápátá kò sábàyọ àfàdúà níbo làwa darí lọ sáà darí lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́ni sáà darí lọ́dọ̀ ògún ni àwọn tí wọ́n bá gbọ́ nílùú Ìbàdàn àwọn máa dòkè Ìbàdàn ibẹ̀ làwọn ti bí àbùkátà wọn àwọn tá a bá gbọ́ ń lọrin àwọn ọmọ lọ òkè sóbí ibẹ̀ ni wọ́n ti máa ń lé ṣàdúà àwọn tí wọ́n bá gbọ́ lábẹ́kúta àwọn á máa lọ bí òkè tiwọn náà gbogbo wa la lókè ńlẹ̀ yorùbá ibo làwa darí kọ ẹni bá fẹ́ láṣeyọrí àfikọ́ darí dọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala nítorí pé kò sábàáyọ̀ kan àfi ọlọ́run ọlọ́run sọ nínú Al-Qur'ani ó ní wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu. wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu. àwọn bá ní ẹyẹ oyè yín òwe ẹrú mi tẹ́mi ọlọ́run bá gbá ọmú pẹ̀lú nira tó ń bẹ nínú nira tó ń mìkìn ọlọ́run bá ní kò sẹ́ni tó lè yọ ọ́ kú omi àfẹ́mi náà. وإن يردك بخير فلا راد لفضله. ọlọ́run bá ní tí mo fẹ́ kí ọ tí mo fẹ́ bless rẹ tí mo fẹ́ sọ àánú kalẹ̀ fún ọ ọlọ́run bá ní kò sí ẹnì kankan tó tó bẹ́ẹ̀ nínú gbogbo ẹ̀dá tí mo dá pátápátá àtàlìjànú àti èèyàn àtẹnudàkọ tí wọ́n lè di ọ lọ́wọ́ oore náà yọ bá ọ lọ́wọ́ ni èmi ní faburú kẹ́yà èmi ọlọ́run bá yín náà ní yọ̀yàn kú onú sòrò èmi ní sì kẹ́yà anabi dawuda àdúrà ló ṣe nígbà tó anabi ayuba anabi ibrahima anabi yunus anabi muhammad sallallahu alayhi wa sallam àwa tá a jẹ́ mùsùlùmí òdodo anabi kọ́ wa ló tó jà dúrà lọ anabi kọ́ aládùúwà tá a Taba fe wole, anabi kọ́ aládùúwà tá a Taba tàbá ń anabi kọ́ aládùúwà tá a Taba fe fẹ́ anabi kọ́ aládùúwà tá a Taba fe fẹ́ anabi kọ́ aládùúwà tá a Taba tàbá anabi kọ́ aládùúwà tá a Baba bàbá wọnú anabi kọ́ wa ní àdúrà tá a Baba ká tó wọbẹ̀ bàbá nu tọ́lẹ̀tì ànábì tó kọ́ wa ládùúwà tá a ṣe kọ́dà bá fẹ́ yàwó wa Allahu akbar ànábì tó kọ́ wa ládùúwà tá a ṣe bínú bá ń rún yàn lórí bá ń fọyàn ànábì kọ́ wa ládùúwà tá a ṣe kò sí gbèsè ayé kan tá a fẹ́ lò tá ànábì ọkọ wa ní tá a máa ṣe ń bẹ̀ nídìí bẹ́ẹ̀ ànídìí kan míì má àdúrà náà làbáyọ abẹ́lẹ́ wọn bá kọ́lọ́ mọ́sà wọlé agbára àtàánú ẹ̀ àdúrà náà kọ́lọ́ mọ́sà jọ́rọ̀ wá lọ́rùn fawaidu du'a àǹfààní tí ń bẹ́fẹ́ ni tí máa ń ṣàdúà tẹ́bárẹ́ èèyàn tí ń ṣàdúà onítọ̀hún ó márùn kan ọlọ́run ọba ọba àlékè ọlá àkọ́kọ́ ni pé alìbíṣára tún bí ìjábá ti dá àwà ẹ̀fún nítorí wọn nírò dùnú ìbárayàn ti ń ṣàdúà ẹ̀fún nírò dùnú pé ọlọ́wọ́n bọ́ padà gbàdúà rẹ̀ kí ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an. wàkọ́lá rọ́bùkù mọ̀dìhúnì astajibìlàkù. ọlọ́wọ́n bá ní ẹ̀pẹ̀ mi ń dà lóhùn o ń dà lóhùn áyà yìí ló já mà pé àṣì gbogbo tí máa ń ṣàdúà ọpẹ́ ọyá ọlọ́wọ́n padà dáhùn gbogbo tí máa ń ṣàdúà ẹ̀fún nírò ẹ̀rín ní ọ̀padà nígbẹ̀yìn ọlọ́run ẹ má sì já rò pé bùkátà wa pọ̀jọ́ ọlọ́run lọ anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá ń sọ fún anabi níbi hadith kudusi ó ní ya ibadi ọlọ́run bá ní ẹ̀yin ẹrú mi law an awwalakum tó jẹ́ pé àwọn ẹni àkọ́kọ́ yín wa akhirakum àtàwọn ẹni ìgbẹ̀yìn yín wa insakum àtàwọn èèyàn nu yín wa jinnakum àtàwọn àlìjánu nu yín qamu fi sa'idi wahidi gbogbo yín tó lé àpáta kan ẹgbó fasaluni ẹ wá ń béèrè nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ èmi ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí kálukú ń béèrè lọ́wọ́ èmi ọlọ́run ọba fa ataitu kulla wahidi mas'alata ọlọ́ni gbogbo yín pátápátá gbogbo yín ní fún yín ní tẹ̀ǹfẹ́ gbogbo nǹkan tẹ̀ǹfẹ́ yín fi lé kálukú lọ́wọ́ ma naqasa dhalika min ma'idi ọlọ́run ọba ní tí ń bẹ lọ́dọ̀ mi ò dínkù illa kama yanqusu al-miqyatu idha udkhila al-bahra ọlọ́run ọba ní àpèjúwe yín tó lè dínkù náà drop kan tó já lẹ́nu èkí kankan tó kán lẹ́nu abẹ́rẹ́ yẹn ọlọ́wọ́n bá ní òun nìkan náà ní tó dínkù nínú alẹ́ mi ọlọ́wọ́n bá ẹgbẹ́ ọlọ́wọ́n tóbi jàmá mùsùlùmí ọlọ́wọ́n bá lọ́ba alágbára o ẹ̀jẹ̀ àgbàpọ̀ ọlọ́wọ́n tóbi kò sí tí ó lè ṣe àdúrà rẹ̀ padà gbà sádùn ní ma ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní fọwọ́ àtẹni tí máa ń ṣe àdúrà ànábì ní huwa al-ibada wọn ẹni tí máa ń ṣàdúrà ẹni tí máa ń ṣàdúrà bí ìgbà tí ń jọ́sìn fọlọ́wọ́n Allah ọlọ́wọ́n máa kà á sípò pé ń lànàbí fi ní àdúrà gangan ànàbí ní ìbáàdà ni ànàbí ní ìjọsìn fọlọ́run ọba ni nídìí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbàpẹ́ ti máa ń ṣàdúrà yàtọ̀ sí pé gbogbo ohun tí ń bèrè yìí á padà fún àtúnkọ gbogbo ìjókòó rẹ̀ yà á kọ́ sípò pé ń jọ́sìn fọlọ́run ọba èèyàn dúṣe ọlọ́run nínú àwọn àǹfààní títún bẹ fẹni tí máa ń ṣàdúrà ẹlẹ́ẹ̀kẹta lẹ́wọ̀lá dùhà mahtamallahu bid-dunya bí ìbá jẹ́ pé àdúrà tá à ń ṣe ni ọlọ́run bá fi rìnlẹ̀ fún wa òun ọba ti dá wa lóhùn òun ọba ti ṣàánú wa òun ọba ti payé rẹ bí ìbá sọ láwọn tí wọ́n ń ṣàdúrà kí ọlọ́wọ́n bá sọ ní alukoran. kùlùmọ̀ ya abá òbí kò mú láwùlà dùn á ogun. ọlọ́wọ́n bá ní bí ìbá ṣe pé ẹ̀ ń ṣàdúrà ọlọ́wọ́n bá lóhùn ò ní yín kún òun ò sì ní ṣàánú yín òun ò sì ní máa wò yín òun ò ní síjú àánú wò yín bí ìbá jẹ́ pé àdúrà tẹ́ ń ṣe àjẹ́ pé àdúrà tá a máa ń ṣe yìí òun náà fúnra rẹ̀ ó ní ipa tó pọ̀ nínú ẹ̀sìn islam yìí ọlọ́run ọba ó sì ní ipa tó pọ̀ nínú ìgbésí ayé wa àwọn tí wọ́n ń ṣàdúà àwọn ọlọ́run ọba ń wo àdúà tí wọ́n ń ṣe torí àdúà tí wọ́n ń ṣe lọ́lọ́run fi ń ṣàánú wa lérí ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin anabi sallallahu alaihi wasallam anabi ní la yaruddu al-qadaha illa àdẹ́bì ní àkọọ́lẹ̀ tá a ti rí tọ́lọ́n ti kọ gbogbo aláti ní destiny gbogbo aláti ní àkọọ́lẹ̀ tọ́lọ́n kọ́ mọ́ wa àdẹ́bì ní kò sí ti máa ń dákọọ́lẹ̀ ebú padà tó ju àdúrà lọ àdẹ́gbẹ́ni ti máa ń ṣàdúrà àwọn àkọọ́lẹ̀ ebú rẹ̀ tọ́wà ńlẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá lè parẹ́ fún ti máa ń ṣe àdúrà sẹ̀mọ̀pá àdẹ́bì sọ fún wa pé rúfẹ́ àtìlẹ̀ àkìlámù wọ́n fàtẹ́ sọ́fọ̀fù ni kàdákàndá àbí ìwé tá a kọ́ sí ìwé náà ti gbẹ àmọ́ bí yẹn bá ń abẹ́lẹ́wọ̀n ọba kọlọmọ́sá fàdúrà rọ̀ wá lọ́rùn o kò sábàáyọ àfàdúrà o àǹfààní ẹlẹ́ẹ̀karùn-ún rídọ́láhì aláàmà yẹn dùn ọ́ gbogbo èèyàn tẹ bá rí ti ń sàdúrà ọ̀nà ẹgbà pé nínú àwọn tọ́lọ̀ ń yọnu sí ní lérí ilẹ̀ ọlọ́wọ́n bá yọnu sí ẹni tí ọba sàdúrà ìdàkejì náà ni ẹmọ pọ́lọ́ ń bínú sí ànábì ní máàlámù yẹn sàdúrà yà kó tọ́ba àlè ànábì ní gbogbo èèyàn ń bínú sí ní òjò sàdúrà بني آدم آجة لا تسألن بني آدم حاجة. àbá lórin ó ní ọlọ́run ọba ni ọmọ abẹ o má bẹ àwọn èèyàn má máa lè wá àwọn èèyàn kó máa dààmú wọn má máa lọ lè dààmú àwọn èèyàn kó máa gbé bùkátà rẹ lọ́dọ̀ wọn púpọ̀. wàsálí ládì àbúwá àbúhù látọjà. Allahu akbar ọlọ́run ọba ọba Allah tó jẹ́ pé lẹ́kùn tiẹ̀ máa ń ṣílẹ̀ ní gbogbo ìgbà ni ọlọ́run ọba yìí ni kó máa bẹ̀ nítorí àwọn èèyàn tó ń lọ lẹ́kànlẹ̀kùn wọn yìí tó bá lọ lónìí tó lọ lọ́la tó bọ́bá dọ̀tún la wọ́n tilẹ̀kùn mọ́ wọ́n náà wọ́n wọlé pé wàhálà rẹ̀ pọ̀ àmọ́ ọlọ́wọ́n bọ́bá tó jẹ́ pé ilẹ̀kùn tiẹ̀ sílẹ̀ ní gbogbo wa ọlọ́wọ́n bá yẹn ní kọ́ máa bẹ o. Allahu yagidabu in tarakita su'alahu. wàláyé tó o bá ṣàdúrà máa tó o bẹ lọ́mọ máa mọ̀ pé bínú bínú ọlọ́run ti dé nìyẹn ọlọ́run ti ń bínú ṣẹ nìyẹn. wà á darabuna Adama hina yus'alu yagidabu. ọlọ́run bá máa ń bínú bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí ni bẹ́ẹ̀ bá béèrè lónìí tẹ́ béèrè njọ́ kejì yóò jẹ́ kẹta yóò da sí bínú adéṣemì nìkan ni àwọn ọlọ́wọ́n bá wọn bá láà ọlọ́wọ́n bá ń tẹ̀ wọ́n máa ń bínú téèyàn bá pè ní. ṣurutu ijabati du'a eléyìí ni àwọn òfin tí àdúrà fi máa ń gbà gbogbo nǹkan ló lófin o bẹ́ẹ̀ fẹ́ wọ skul ó lófin bẹ́ẹ̀ fẹ́ tajà ó lófin bẹ́ẹ̀ fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan wọ́n Muhammad sallallahu alayhi sallam ṣurutu ijabati du'a àwọn òfin wo làdúrà fi máa ń gbà tọ́jú pé bẹ́ẹ̀ bá ń kófin náà má ọlọ́wọ́n bó tètè gbàdúrà yàn béèyàn ọ̀bọ wa mójútó fi ta fẹ́ kàyé òfin mẹ́rẹ̀ẹ̀rin yìí bó ṣàdúrà ṣàdúrà ṣàdúrà dọ̀la yọ pẹ́ lérí awọ yọ pẹ́ níbi tí sinyan náfìlà ọlọ́run ò ní gbàdúrà rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn òfin náà al-ikhlasu lillahi wa adamu shiriki billah bá a bá ń ṣàdúrà ọlọ́run ọba nìkan ni ká máa pè ká má tún pè ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba mọ́ ìwọ tó mọ̀ pé ọ fẹ́ ṣàdúrà tó fẹ́ kádùn àrẹ ọgbà Allah lọ́ọ́ dájú kọ ó sì máa pe ọba Allah ọ̀gbọ̀rọ̀ tó wá payé ọ gbọ́dọ̀ pé àwọn gbogbo àwọn ìyá àjẹ́ mọ́ ọ gbọ́dọ̀ gbogbo àwọn aláwo mọ́ ọ gbọ́dọ̀ pé anábì ọlọ́run ọ gbọ́dọ̀ pé ṣéhù ó ti pọ́ gbọ́dọ̀ pàlìjẹ̀nù bá aláàánú kan ní kọ́ máa pè kí ọlọ́run bá sọ ní alukur'an. فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون ọlọ́run wá gbà pé nǹkan mìíràn tún bẹ tó tún dè mí ọlọ́run ọba lọ mọ́ta tún gbọ́dọ̀ máa pè wàláwò kárí alikafirun kọ́dà bó jẹ́ pé àwọn gèfèrí àdúgbò yín wọ́n bá kórìíra ìpè wá darapọ̀ mọ́ wọn ọlọ́run ọba ní tẹ̀bá mọ̀ pé ẹ fẹ́ ká gba àyàn ọgbà èmi nìkan náà ní ibi sẹ́mi ká máa pè. فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين. ọlọ́run ọba ni ẹ má pẹ̀lú mi mọ́ ọlọ́run ni tẹ́ ẹ̀ bá fẹ́ wà nínú àwọn tí ó jìyà tó máa ní pé ibi ọ̀ntọ́rùn ń bọ̀ lọ́nù ìyá náà lọ jẹ́ ńbẹ̀ ọ jẹ́ láyé bí ó tún jẹ́ ń jáde kìyàmà nínú àwọn òfin tọ́jẹ́ pé ọ̀ràn yẹn ni olè yìí tá a kálẹ̀ yìí Ànábì sọ fún Abdullahi bin Abbas ó ní idha sa'alta fas'alillaha tó bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yẹn Ọlọ́run bá ní o béèrè lọ́wọ́ rẹ̀ fàṣítà sta'anta tó bá sì fẹ́ wá ìrànlọ́wọ́ fasta'in billah wá ìrànlọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ọba Allah ọba tó ní gbogbo ayé eléyìí làkọ́kọ́ òfin ẹ̀já mójútó téèyàn ọba ti mójútó fin yìí ọlọ́run ọba ò ní gbàdúrà rẹ̀ yọkàn máa ṣàdúrà ní òfin ẹlẹ́ẹ̀kejì mutaba'atu ni mustapha sallallahu alayhi wa sallam fi du'a tọba bẹ ṣàdúrà ọ wà béèrè pé báwo ni ìlànà òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anabi ló mùsùlùmù wa anabi ló sọ fún wa pé allah ń bẹ anabi ló sọ fún wa pé ọlọ́run ló ní kẹfà àwọn okọ̀ kan pé òun anabi ló júwe ọlọ́run fún wa anabi náà ló tún wá dáa jù nílẹ̀ ní táwọn máa ń tó ń ṣe yẹn máa ń ṣe lásìkò yẹn orúkọ tó ń pè yẹn sànẹ́bí ló fi lé ọ lẹ́nu sórí inú hadith ọlá ti tẹ̀lé òjíṣẹ́ Muhammad ìlànà tá nàbí fi ń sàdúrà lọ́wọ́ máa lò eléyìí ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òfin ọlọ́run sọ fún anílẹ̀ alukur'an. kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah. ọlọ́run wàlẹ̀ náà nẹ́bí sọ fún wọn pé tí wọ́n bá fẹ́ nífẹ̀ẹ́ mi ọlọ́run ìwọ ni kí wọ́n máa tẹ̀lé ajẹ́pà nẹ́bí là máa tẹ̀lé tó bá fẹ́ sàdúrà ọkọ̀ọ̀kọ̀ wò pé sàdúrà tí mo fẹ́ ṣe yíṣà nẹ́bí ń ṣe àdúrà tí mo fẹ́ ṣe yíṣà nẹ́bí ń ṣe ìlànà ànábì yìí ṣé ìlànà tí ń lò yìí ṣé ìlànà ànábì ni tí ọba ti jọta ànábì ìgbàgbé ẹ̀ nítorí ọjà ni ọgbà nìyẹn àtẹ̀lé ànábì mọ́kàlùkù ń ṣe tó wù ni ẹlẹ́ẹ̀kẹta al-imanu was-siqatu billahi ta'ala wal-yaqinu bil-ijaba eléyìí ibi iṣẹ́ wà ní ká nígbàgbọ́ sọlọ́hún kọ́lọ́hún balọ̀bà ti gbàdúrà ẹlòmí ń ṣàdúrà ni kò nígbàgbọ́ ká sì jọ dá wa tó o tún lé nǹkan míì káàkiri tó ń pẹ ẹja ṣàdúrà díẹ̀ ẹja tó ń tẹsẹ̀ lébọ díẹ̀ Ọlọ́run nígbàdúrà rẹ torí ó ti dọ̀nà méjì báwọn ẹsẹ̀ lé àtọlọ́wọ́n bá Allah ànábì ní tẹ́ ẹ bá ń ṣàdúrà ud'u Allah wa antum muqinuna bil ijaba ànábì ni ẹ máa bẹ ọlọ́run ọba kẹsì ní ìdánilójú nínú ẹ̀mí yín pé ọlọ́run ọba gbàdúrà ẹni bá gbàbẹ wàláhì bó ṣe rí nìyẹn ọlọ́run ni hudurul qalbi fi ọ̀pọ̀lọpọ̀ alónìí a máa ṣàdúà ẹlòmíì yọ máa ṣàdúà lẹ́kọ̀ọ́ ọkàn rẹ̀ ti dé Ìbàdàn ẹlòmíì yọ máa ṣàdúà lẹ́kọ̀ọ́ ọkàn rẹ̀ ti dé London yóò ti rajà ní London yóò ti kó sínú ẹrù yóò ti kó sínú pléènì yóò ti gbà ní nako yóò ti máa tà á pẹ̀lú ìrònú tí ń rò yóò sì lọ́hún ṣàdúà ẹlòmíì yọ máa ṣàdúà yọ máa wo tẹlifíṣàn ẹlòmíì yọ máa ṣàdúà yọ máa gbọ́ rédíò ẹlòmí tẹ́yìn bá fẹ́ sàdúrà láti concentrate lédè àdúrà tó ń ṣe ọ̀dájú kọ́ lọ́wọ́ bá anabi sallallahu alaihi wasallam ó ní inna Allaha la yastajibu du'aan min qalbin ghafilin láàyè anabi lọ́wọ́ òní gba àdúrà ẹnìkan tó jẹ́ pé ara rẹ̀ nìkan ló wà ń bi àdúrà ẹ̀mí rẹ̀ ò sí ń bi àdúrà eré lẹ̀mí rẹ̀ ń ṣe kò sẹ́mi rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nídìí bẹ́ẹ̀ ṣé wọ́n lè wá ọmọ rẹ̀ lè wá béèrè oúnjẹ lọ́wọ́ rẹ̀ kó ní kó fún un lówó oúnjẹ kọjá pé kò sẹ́mi rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ń gbá bọ́ọ̀lù ni wọ́n ń pè ọ́ pé dáàdi ẹ̀ fún mi lóúnjẹ ìwọ́sùn kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ òní fọmọ náà ọlọ́run ọba yìí fẹ́ ni tí ọba fẹ̀mí ṣàdúrà ọlọ́run ọba yìí gbàdúrà rẹ̀ gbogbo àwọn òfin yìí ẹ̀já mójútó abẹ́lẹ́wọ̀n ọba pẹ̀lú agbára rẹ̀ àtàánù rẹ̀ kọ́lá mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa mọ̀ wá ní ọ̀yin jábà ti dùn à àwọn nǹkan olè yẹn máa ń ṣe tọ́lọ̀wọ̀ ní gbàdúrà yẹn èèyàn pariwo fa títí ọyàn náà fìlà fa yóò ṣe tààjú ní fa yóò ka kùránì fa yóò fa tẹ̀sùbá fa ọlọ́run ò ní dá lóhùn mọ̀ wá ní ìjábá ti dùn à àwọn nǹkan tí èjá gbé ọgbà alákọ̀ọ́kọ́ ẹ̀já furasí o ìkìtìsáàbù ní má lè mí nà lè haram kọjá pé gbogbo ibi téèyàn ti ń rówó inú àrámù ni oúnjẹ àrámù lèyàn ń jẹ owó àrámù lèyàn fẹ́ràn tí mu ànábì ń sọ̀rọ̀ arákùnrin kan dákàrà rẹ́dúlá yìí tí ló sáfàrà àgbàrà arákùnrin yìí ń ṣèrìn àjò púpọ̀ arákùnrin tá a wí yìí irun rẹ̀ ta kókó ni bẹ́ẹ̀ ni eruku gbogbo eré rẹ̀ yẹmudu yadé yìí lẹ sàmà yóò wá tún gbọ́ ọwọ́ sókè báyìí sàmùkà gbọ́ ọwọ́ sókè yẹmúdu yẹdẹ hu ilẹ̀ sábà ó tún wá gbé ọwọ́ rẹ̀ sókè ń pe ọlọ́run ya rọ́bù ya rọ́bù wọ́n ọlọ́run bọ̀ wọ́n mọ̀tí àmú haram anabi ní ti ń jẹ́ anabi ní haram ni wọ́n mọ̀ libasu haram wọ́n mọ̀ ṣọ́rọ́bù haram anabi ti mu haram ni wọ́n mọ̀ libasu haram anabi lásán owó haram owó ẹkún owó bànújẹ́ lè rà á wọ́gúdí yabi harami fa anna yustajabu la anabi níbo lọ́lọ́run ṣe wá gbàdúrà rẹ̀ ẹni tọ́jẹ́ pé gbogbo ẹ̀jẹ̀ àtúnmí ara rẹ̀ ẹkún àwọn nǹkan yọ yóò gbowó lọ́wọ́ àwọn yóò gbá àwọn èèyàn yóò wá lóhun sàdúrà àdúrà nígbà o Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọn níjọ́ kan ọlọ́mọdọ̀ kan lọ́dọ̀ Abubakar wa sọ fún ọmọdọ̀ yìí pé kọ́lọ́ lè wá owó kan wá káwọn fi jẹun nínú àwọn iṣẹ́ òwò tí wọ́n jọ ń ṣe. ọmọ yìí wá lọ́nà ọjà kòró kankan ebi sì ń pa bàbá ebi ń pa Abubakar ridwanullahi ta'ala alayhi ọmọ yìí wá lọ sínú owó kan tó fi pamọ́ sínú yàrá ti tiẹ̀ láti ìgbà tó ti dọ́dọ̀ Abubakar ó wá mú owó yìí wá lọ lè fẹ́ra ń jẹ nígbà Abubakar jẹun tán eh, àwọn ẹni Ọlọ́run ó wá pé tó ń bolo tó padà wá rówó tó fẹ́ra ń jẹ lẹ́ẹ̀kan ó ní owó náà tóun lòun ti mú torí kò sówó kankan nínú ọjà òun lọ ọjà táwọn táwọn olówó kankan tóun lè mú ń bẹ̀ àmọ́ owó tóun fẹ́ ránjẹ ni pé owó òun ti tọ́jọ sí sílé látìgbà tóun ti débí Abubakar ní bolo torówó náà ó ní kúntù takahantul insan nígbà tá n bẹ lálẹ́ ìmọ̀ kan kó tó di kí mo dọ́dọ̀ yín èmi á máa wo iṣẹ́ fún àwọn èèyàn wọ́n máa òṣèlú kahana iṣẹ́ náà yìí sì máa wò mo kàn parọ́ fún wọn ní ìní kàdá àtùkù mo tan arákùnrin náà ní kò tí ẹmu jálàbí ibi dàbára mọ́sá dùn mọ́sá lò sùdù kan fún mọ́sá tàn mọ́sá gbowó lọ́wọ́ ẹ̀ owó náà mo wá tọ́jú owó náà ni mo wá lọ lè mú mo fi ránjẹ abubakar yìí subhanallah mímọ ọlọ́wọ́n bá láàánú lè fúnni àràmà fi bùtúnì náà àwa yìí fi oúnjẹ àràmù síkún wa yìí fàkọ́ àkúlámà fi bàtìnìyì abubakar bá kí ọwọ́ rẹ̀ bọ́ ẹnu rẹ̀ abubakar ọwọ́ bọnú lọ́ba fi fa gbogbo ebi gbogbo oúnjẹ yìí pátápátá abubakar túlẹ̀ẹ́lẹ̀ arákùnrin wa sọ pé baba eh, eh, eh, ẹ̀mí yóò bọ́ abubakar ní wàlọ́wọ́ kára jẹ́ ti bí hinafsi kọ́dà kẹ́mi mi ó bọ́ sí torí pé àwọn àwọn èjì aráàmù sínú okun wọn bí ẹ bàbá wọn dà sá máa tọ́ ń tà ọmọ tó ń rà àbàbà àti nínú mọ́ra wọn gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ àṣàdúrà àṣàdúrà àṣàdúrà ló ní gbà o ẹlẹ́ẹ̀kejì àlẹ́ṣítà ìjálù bí tárìkì dùà ká máa kájú pé ọ̀yẹ́ kájú ó tètè gba ọ̀yẹ́ kó tètè gba mo ti ṣe tààjú di lánàá mo ṣàdúrà lánàá mo ka kùránì lánàá káwa padà wá fàdúrà lẹ̀ ká má ṣe má àwọn ní gbogbo èèyàn tó bá ń kájú tó wá torí ìkánjú tó fàdúrà lẹ̀ wọ́n ní ẹgbà pé àdúrà rò ní gbà ọ̀pọ̀lọpọ̀ wa lé ní ẹ̀mẹ̀jà kanjú mọ́ anábì ní yustajabu li ahadikum wa lam ya'jal gbogbo ẹni tí ọba kanjú anábì ládùúgbò rẹ̀ padà gbá o fayaqulu da'awtu falam yustajabu li. mo ní gbogbo èèyàn tí ń bá ń kanjú tó wá fàdúrà lẹ̀ wọn lè gbà pé àpẹẹrẹ fàdúrà rò ní gbani. ẹlẹ́ẹ̀kẹta irtikabu dhunubi wal ma'asi kéèyàn máa ṣẹ ba kéèyàn máa ṣẹ gbogbo ènìyàn tí ń bá ń ṣẹ lọ́wọ́n ẹ̀ṣẹ̀ á máa jẹ́ jìnnà àdúrà tádò tó lágbára jù ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣàdúrà tàbá ti tàá bí tá ń ta kakùrá ṣàdúrà tó ju wá pọ́n hàn tọ́yẹ kájọ àánú ọgbà àbà tó ń wú ọ̀sẹ̀ jáde lábẹ́ bẹ́ẹ̀dì àtúnmú nǹkan àtúnfi sára èyí tí wọ́n ti fún atẹ́níkà máa fi sára àtúnmú lọ àmọ́ mú lọ́jà ẹ̀bọ̀ ìjádù ọgbà níbi yẹn bá ti ṣe lọ́hùn ọlọ́hùn nígbàdúrà rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá ń ṣe tádọ̀ fi gbà ẹlòmíì ń pààyàn ẹlòmíì ń pààyàn ẹni bá pààyàn yọ sàdásàdó àdàrò nígbà ẹlòmíì sì ní eré arákùnrin kan nínú àwọn tí ọgbádùn tẹ́sán òye olóhùn owó káàkiri wíwọ́ sàdúrà sàdúrà kò dé sùúrù fọlọ́hún ọ̀padà wà lọ́dẹ mú eré èèyàn mẹ́ta láìpẹ́ yìí lọ́sẹ̀lẹ̀ eré èèyàn mẹ́ta ló fi sògùn owó ọwọ́ sóògùn náà ta kọ̀ wárí kọ́bọ̀ kò rí ìkaka ni wọ́n ń sunkún káàkiri pé òun sàdúrà sàdúrà àdúrà gbà máa wọ́n lọ́dẹ àfa kan àfa yẹn ni àdúrà ló lé gba ẹ̀yìn wọ́n àyàn ni pé àbá tó lẹlẹ báyìí wọn sọ fún pé arákùnrin yìí owó mélòó lọ wá ó ti di mílíọnù ní àbáyìí onírọ owó lòun ò rí kankan ó ní nǹkan kókó tóun lórí pé òun rí lẹ́yìn ìgbà tóun ṣe gbogbo iṣẹ́ ibi yìí tán ní tóun rí tóun rí àṣùfímẹ́ǹtì òun àti oore tóun rí òun náà ní pé nìkan wá bùn òun ní agbada sátáláìtì àlòkù tó ti dógùn agbada sátáláìtì ó ti dógùn tí ò wúlò olóni wọn bùn òun tí ò sí tóun ó fi ṣe gbogbo àwa tá nǹkan jọ ọ̀la àbọ̀lọ́wájú ni o gbogbo ọgbọ́n tá a bá ń dá a lè bọ́nu kádàrá ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa sì ní ọtí là ń mu ọtí ní òjẹ́ kájọ alẹ́ òmíràn gbà tó bá ti fọtí lè báyìí ọlọ́run ó ṣàánú ẹni ẹlòmíràn gbére ní gbogbo àwọn ìyàwó ìyàwó tẹ́ ń bá sùn yìí àwọn ọmọdé ń lọ léèwé tẹ́ ń bá sùn yìí ọwọ́ ọba yẹn sùnmọ́júmọ́ ọwọ́ wa ṣàdúrà ńjọ́ kejì àdó onígbà o ọ̀pọ̀lọpọ̀ ìyàwó náà sì ní la ilaha muhammadu rasulullah ẹkùnṣẹ́ ọ̀tọ̀lẹ́ni tó fẹ́ yín sílé ọ̀tọ̀lẹ́ni tí ń bá yín sùn ọwọ́ adásàlá tó dọ̀la ọlọ́run nígbà ọ̀sàdúrà dọ̀la ọlọ́run nígbà ẹlòmíì ìyá àti bàbá rẹ̀ nípa lẹ́kún yóò máa gbádùn lẹ́kọ̀ọ́ ìyá ń bẹ láhéré ọ̀rẹ́ bàbá kò róró ògùn òun sì ń bẹ lẹ́kọ̀ọ́ mi tọ́ba ń sọ̀rọ̀ yóò sàdúrà àdúrà òní o ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì àbòsí ni bí a ń gbá àyàn ká máa lùyàn jìbìtì a sì ẹ̀ ti sọ gbígbà sìn àti sọ́ diṣẹ́ ẹni bá kọ́sẹ̀ kan sì ti ọ̀bá mọ̀ yẹn ni di إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم ọlọ́run bá nílò òun ní yípadà sí yín òun ò ní tẹ́wọ́n gbàdúrà yín títà inú fi yípadà bẹ́ẹ̀ bá ti yípadà bẹ́ẹ̀ lómi bá ti bẹ̀sẹ̀ lẹ̀ báyìí ọ̀nà àdógbèrè ti sí ni ọlọ́run bá ń sọ fún wa ibi ká gbìyànjú ká yípadà كيف نرجو إجابة للدعاء كيف نرجو إجابة àbá ní gbogbo ọ̀la aràn kan kádùn ọwọ́ gbà gbogbo aná là ń bẹ́ẹ̀ là ń bẹ́ẹ̀ lọ́n lọ́n jọ́ pàdúrà wa. kọ́dí sọ̀dọ́dí náà tọ̀rí kọ́ bí dunu. àdúrà rẹ ò jìnnà àdúrà gbígbà àdúrà jìnnà sí ọ ọ̀nà tádùn ọgbà gbà náà ló ti da ẹ̀ṣẹ̀ síbẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ni ọ̀já dùn ọgbà. دواؤك فيك وما تشعرون àrùn rẹ ti ń ṣe ọ ara rẹ náà lọ́wọ́ àwọn náà sì máa. wàdà áwùká bí ìka wa máa tẹ̀bú sòrò. sórí oògùn àìsàn tó wù tó lò fún àrùn tí ń ṣe ọyàn ara rẹ náà lọ́wọ́. wàdà áwùká bí ìka wa máa tẹ̀bú sòrò. wọlá oníṣòro wọ́tá ti fẹsẹ̀ lẹ̀ kálukú lọ́mọ tí fi ń ṣe ọlọ́run bọ́ bá ti fílẹ̀ àdúrà rẹ̀ ọmọ gbà. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí kèéjẹ́ ká kéèyàn máa pe ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn orúkọ tọ́lọ́wọ́n sọ́ra ẹ̀ okò tọ́lọ́wọ́n gbóhùn ń jẹ́ kéèyàn máa pe ọlọ́wọ́n àbí kọ́ máa pe ọlọ́wọ́n bá lórúkọ àwọn ẹ̀dá ọlọ́wọ́n eléyìí pọ̀ láwùjọ àsìmáhù gẹ́rù mọ́kùmà àwọn orúkọ tá àmọ̀túmọ̀ rẹ̀ tí ò tá àmọ̀túmọ̀ rẹ̀ okò tí ò nítumà kéèyàn máa pe ọlọ́wọ́n bá lápèjúwe huwa ọlọ́wọ́n sọ̀rọ̀ ẹ̀ huwa o ni wọ́n ń huwa dọ̀míìrù ni dọ̀míìrù mùpọ́sìlù mọ̀bìnrin yóò alẹ́ lè fàtìhì dọ̀míìrù ni pronoun ni tá a máa fi rọ́pò orúkọ lásìkò tá a bá dárúkọ tá a bá dárúkọ yà á fi pronoun rọ́pò rẹ̀ pronoun ni húwà ọlọ́run ọba jẹ́ òun òun ni tí mo húwà ọlọ́run ọba ọ̀sọ́ rẹ̀ ní òun ya húwà ya mọ́lá húwà ilá húwà ẹ̀sẹ̀ gbà ní o ẹ̀sẹ̀ ní o bẹ́yàn bá mọ́ ọmọ lé ma nìyẹn wàláhì sọ́mọ́ bí láhì lẹ́sì láhìlá ilá húwà anábì jẹun ìpè bàbá pè ní yáàhù yóò dáhùn à kò gbọdọ̀ gbọ́ hù kọ́mọ dáhùn wọ́n lè pè wọ́n náà ní hù kọ́ dáhùn lóhùn tó bínú tí wọ́n pè olóko tó sọ́ra rẹ̀ jàmá mùsùlùmí ìwé nìkan àbákan tó fẹ́ tàn wọn lóde ńjọ́ kan ó ní gbogbo ẹ̀yin tẹ́ òjòkó ń bí gbogbo yín ẹ ra mọ́tò títí oṣù mẹ́fà mo fẹ́ ka kútùbà kan fún yín òun náà ọ̀kadà ló gbé wá o ọ̀kadà ló gùn wá o ó ní gbogbo yín ó ní ka orúkọ ọlọ́wọ́n bá kan fún yín ẹ̀ rí tí n bá ka fún yín gbogbo yín lẹ́ mọ́tò títí oṣù mẹ́fà oni sa'alituka bismi mu'azzami indahu awuji kawuji jalla jalituti jali jala eh la ilaha illallah ani tani jẹ yahu ọlọlọrun ni awuji ńkọ́ olóko Allah ni kawuji olóko Allah ni jali jala ńkọ́ ọlọ Allah náà ní jẹbẹ ee eh, Ọlọ́run ọba o okun sùúrù asọbúrú lọ́lọ́run ìbá ti payín rẹ pẹ̀lú àwọn orúkọ tí ọdá tẹ ń pe Ọlọ́run ọba yìí nínú àwọn orúkọ tá a máa fi ń pe Ọlọ́run ọba ẹlòmíràn bá fẹ́ ṣàdúrà ní bísímìláì kánú ọ̀kan nínú àwọn jàmáà wájú ní ọwọ́ àmìṣẹ́ ẹnìkan wọ́n ń fún un ládùúgbà yìí pé àdúrà yìí àfáwọn olófún wọn wọ́n fẹ́ fi sàwọn tọ́jú wọn àmìṣẹ́ láǹfààní ẹni tá a wí yìí ọwọ́ amádùúgbà náà wá ní kí n wò pé àdúrà yìí wọ́n dáwọ́ fáwọn àmìṣẹ́ sí káwọn máa ṣe bàtà wo àdúrà náà mi láyì kandu lọ́wọ́ mi aramani kandu jalimu jalimami kandu gẹ̀sì ní ukami kandu sagigari kalami kandu sọ́nà ọba jẹ̀mọ́ mùsùlùmí ẹja túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ní dambasa damba karankaranda sábàrì sábàrì bàtúnà Allahu karim wákìmù ọlọ́mọ dákun dambasa dambasa yìí stapler tó máa fi mú ìwé méjì papọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ bẹ̀bá wa ní alókọ́ ọlọ́run ọba ní àwọn yẹn máa kọ́ wìtìwìtì wọn ní orúkọ ọlọ́run ọba ní ẹlòmíì àníyájẹ̀lì jẹ́lì jẹ́díjẹ̀lúkà àwọnúkà ìlẹ́ìkà ìyáka náà gbọ́dọ̀ ìyáka náà sàn sàn pé ìyáka náà gbọ́dọ̀ ìyáka náà sàn nínú adé òun fatia ibo ni jẹ́díjẹ̀lúwà inú súra wo jẹ́díjẹ̀lúkà àwọnúkà ìlẹ́ìkà ìyá jẹ̀díjẹ̀lú mi jẹ́díjẹ̀lúwà kò sí níbi kankan ẹ̀jẹ̀ atúbálọ̀dọ̀ ọlọ́run ẹlòmíràn pani gbogbo orúkọ tí wọn bá ti pọn pé orúkọ ọlọ́run ọba ni tó bá ti bẹ̀rẹ̀ ní níbẹ̀rẹ̀ ewé tó parí sí parí ewé mọ̀ pé kì í orúkọ ọlọ́run pàlìjẹnú ni o yá sí jẹkẹ sí yíṣù ahamusa kakú aláwù yẹsù níbẹ̀ nìkan jẹun yóò ń jó ní onímọ̀ fẹ́ fi lóko ọlọ́run oníyá ń gẹlẹ̀ líìtù ọlọ́lọ́wọ́ bá ní jẹ́bẹ̀ gálàtì tí ọ̀dá ọmọ náà ń pè ní gálàtì nígbà tó yá tó tún jẹ múlú tán ó ní ẹ máa korúkọ ọlọ́wọ́ yìí yá basima yá basima àwọn ní kí ń jẹ́ basima basima kẹ basima àwọn èèyàn tí ń rẹ́rìn káàkiri tí ọmọ ibi tí ń lọ náà pè ní basima jàmá mùsùlùmí ẹ máa gbọ́ oríṣiríṣi lérí rẹ́díò ẹ máa gbọ́ oríṣiríṣi lérí tẹlifíṣàn ẹ máa gbọ́ oríṣiríṣi lóde tẹ bá lọ ó kọ́ bá fún ọ bèé túmọ̀ rẹ tó máa ṣe ó kọ́ máa àwọn employer àwọn àjẹnú sínú ilé tí wọ́n bá dé tí wọ́n bá dé wọ́n lu gbogbo àlámọ̀rí rẹ̀ wọ́n dàrú gbogbo ìkan tó tó ti tó ti tún sí láyé gbogbo ẹ̀ ni wọ́n bàbà jẹ́ wọ́n máa kó sára ìyàwó rẹ̀ yóò máa lálàá pé wọ́n bá wọn sùn wọ́n náà máa bóbi sùn lójú oorun àlìjẹ̀nú lẹ́ bá sùn ìjẹ́mọ́ mùsùlùmí ẹ̀jẹ̀ àtúbà ọlọ́run ẹlòmíràn yá ìfìrìtù yá jìbìrìlù yá fátátọ̀ yá ìlù ọlọ́run gbogbo tabawa bí wọ́n wọ́n ní ojú oorun lànàbì ti fún àwọn èèyàn ẹ fi tojú oorun lẹ̀ ẹ̀jẹ̀ á máa ka tójú ayé wọn tẹ̀bá wò pọ̀lọpọ̀ wọn ní à nínú tíra lárúbáwá kàlà wọn ti rí nínú tíra lárúbáwá kì í ṣe gbogbo tíra tí lárúbáwá bá kọ́ ni tíra ẹ̀sìn o èyí tí ò yé wa nìyẹn bí tíra kábáwá láti ìlú kan láwọn lulẹ̀ lárúbáwá kèfèrí ńbẹ́nu lárúbáwá àwọn tí wọ́n wo sẹ́ ńbẹ́ àwọn káfìrí ńbẹ́ ńbẹ́ àwọn aláwo ńbẹ́ ńbẹ́ tíra àwọn tí wọ́n fẹ́ kọ́ lárúbáwá wọn fi kọ́ pèsè ẹ̀rí ni kó pé tíra tó kà òkò náà tó wà ńbẹ̀ tíra lárúbáwá ni èyí ò nítumọ̀ kankan nínú àwọn ojú ìjà àmọ̀ gbogbo tá à ń sọ yìí ànùnígbà ó orúkọ kan bẹ tó gbajúmọ̀ ńlẹ̀ yorùbá orúkọ kan bẹ tá a máa ń tà náà pèlè jàmùlí kan asábùlì káfì asábùlì káfì yìí àwọn ìjọ ní ní àwọn ìjọ tí wọ́n sájáde wọ́n sájáde nílùú kan ìlú náà ọba abẹ náà pè ní dákìyà ní oṣù àwọn orúkọ àwọn ọ̀dọ́ tí wọ́n sájáde yìí tọ́lọ́ ń ròyìn wọn nínú sọ́tìlì káfì òun ní jẹ́ yàmùlíhá makitadina masilina marinusu dabarinusu sasanusu kabusha tata yusu kabusa tata nusu kìtìmírù abu abdulrahman ẹ bá wa kà á sọ́dún káàfì eléyìí sorúkọ ọlọ́run o kìí sorúkọ ọlọ́run àwọn orúkọ àwọn ẹ̀dá ọlọ́run kan ní wọ́n ta lókìtì fún wọn lé yorùbá wọn lórúkọ ọlọ́run ní bàbá kà á táwọn abdulrahman káàfì àfisẹ́ kútùbà rẹ̀ نعم قال الإمام ابن كثير إمام ابن كثير لا قال له هو تفسير ابن كثير رحمه الله في تفسيره يخبر الله تعالى عن الفتيات الذي فروا بدينهم من قومهم إمام ابن كثير إن صلى يفهم أكبر يا جو كان بي أوان دوني وصعب فلوسي ونلوان falajibu ila ghayrihim fi jabalin. wọ́n wá lọ nú àpáta kan tá ń pè ní kahaf ibẹ̀ ni wọ́n sápamọ́ sí. liyahtafihu an qawmihim. kí wọ́n lè bá sápamọ́ torí àwọn àjọ wọn ẹlẹ́bọ tí wọ́n fẹ́ pa wọ́n. fanamu fil kahaf. wọ́n wá sùn sínú kahaf wọ́n sùn sínú kéèfì yìí wọ́n sùn sínú àpáta yìí. fabaathahum Allahu ba'da thalatha mi'ati sanatin wa tis'a sinin. ọlọ́run bá padà wá gbé wọn dìde lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta àtọdún mẹ́sàn-án ọlọ́run bá wọ́n sùn ọlọ́run ò sì ní wọ́n kú wọ́n wá sùn fún didi ọgọ́rùn ọdún mẹ́ta àtọ́dún mẹ́sàn-án. liya alama nasu anna wa'ada Allahi haqqun. ìtọ́lọ́wọ́ ọlọ́run padà wá gbé wọn dìde o àmọ́ tó jẹ́ ọlọ́run ó ṣe é bẹ̀ ni pé kálí bá a mà pé ọlọ́run ó gbé wa dìde á dìde sá bàbá ku agbára tó fi dá wa yẹn agbára náà ló fi gbé wa dìde nù sáré. wakanu thamaniyata nafarin. àwọn mẹ́jọ ni wọn o àwọn mẹ́jọ làwọn ta wí. wakana akbaruhum makisalina. sẹ́ẹ̀rí àgbà nù òun náà ń pè ní makisalina makisalimina táwọn ń pè ní makisalina wọ́n yẹmùlíhà wàgé ìrùhùn. yẹmùlíhà sàmàkó wà ní orúkọ yẹn tí wọ́n pè lóko ismaila azami fún wọn lé yorùbá sàmàkó à ń ka yẹmùlíhà mọ́kísà ní iná ni bàbá abúlé kẹsì ni sọ bàbá yìí sì ní ọgọ́dọ̀ ọdún kẹjọ ní tó ti kọ ọ̀rọ̀ yìí islam èdè bímọ yẹn islam èdè lẹ yorùbá. wàkọ́lẹ̀ tààlà wàsàmínú hum kẹlbùhùn. ọlọ́run wa sọ pé ẹni tó sì kẹ ìjọ wọn òun náà ajá wọn ajá yìí wọn lẹ́nìkan àwọn mẹ́fà ni wọ́n kú òǹdùngbà wọn lọ wọ́n pàdé ẹnìkan lójú ọ̀nà òun nígbà wọn wá ń lọ òun náà jọyìn wọn ó lé ajá ajọ́ padà ajá wá tẹ̀lé wọn ajá wá délẹ̀ kẹjọ wọn. قال الشيخ الحسن البصري بابا حسن البصري اسم كلب اصحاب الكهف كتمير ó ní orúkọ ajá àwọn orúkọ ajá àwọn اصحاب الكهف ó ní jẹ́ kitimiru hasan al-basri ń sọ kitimiru yìí sam ko wa no ko tan fa yamuli ya lina madu nusu dabadu nusu sasa nusu kafusa tata yudu kitimiru ajá so da fu muslimi láàárọ̀ kùtùkùtù kọ́ máa gbé ya ajá ya ajá ya ajá ajá ajá ya ajá ẹ jàmá mùsùlùmí orúkọ yìí tó ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáàlẹ́ ní tí wọ́n ń fún àwọn èèyàn lóde lásàlátù wọn ní orúkọ àwọn ọkọ̀ ọlọ́wọ́n bá ní káwọn àṣàbùlù káfí bẹ lọ́hùn ẹ̀jẹ̀ akéwú bí tíra tá n bá tó ẹja lera tíra sí o. sọfàtú mìíràn. wọn ní ọ̀hárí nínú tafsir ibn kasir láti ewé ọgọ́rùn-ún kan dé ọgọ́rùn-ún kan àti mẹ́wàá. mujalladu thali. ìdí ẹlẹ́kẹta níbẹ̀ láti rí gbogbo ẹni tó bá tún kù sọ́wọ́ rẹ̀ àgbàdì ẹnìkan jó ni a ní kíní orúkọ késo kọ ọlọ́run àwọn tẹ́ ń sáyé ó ní ẹ fílẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ báwọn bàbá wa ṣe fi wọn orúkọ ajá ní pè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tẹ́ńbẹ́ lọ́wọ́ ajá máa béèrè túmọ̀ rẹ̀ tá a fà kàn máa fọ ládùúrà lọ́dẹ̀ béèrè túmọ̀ rẹ̀ lọ́dẹ̀ ẹni tó gbọ́ lárúbáwá tó ń tọ̀wọ́n bá ní orúkọ ọlọ́run tó ń àlùkò ní ní máa ṣe tó ń tọ̀wọ́n bá ní àmọ̀túnmọ̀ ah, eléyìí àwọn bàbá wọn mọ̀ ya tètè jù sínú gọ́tà kò sí nǹkan kan tó fi ṣe o nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run ọba ọlọ́run mọ́sà wọlé agbára rẹ̀ ọlọ́run wọlé àná kọ́lọ́mọ́sà fi wá mọ̀nà wàlálà húlà wàlá kúwọ́tà ilà bìlà. tàbá wa sọ fún gbogbo àwọn tá a wí pé gbogbo àwọn orúkọ yìí ń bọ́lẹ̀ ti wọn lórúkọ yìí àwọn jogún bá ní nígbà wá jogún tá a padà wá rí pé ọ̀dà ńkọ́ àfi ká fi ilẹ̀ o bàbá ní ọmọ kan tó rí di medicine tọmọ yìí wá dé tọ́sọ fún wa pé àbàbá ìyá oògùn tẹ́ ń lò yìí oògùn yìí wọ́n ti discover lamẹ́ríkà pé kò dáa wípé oògùn yìí yìí máa ń paní lánìí gbogbo aládògùn náà lẹ̀ àmọ́ táwọn ọmọ wa tán lọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n bá dé tí wọ́n bá ní bàbá eléyìí kìí so ọlọ́mọ oko ajá ni o wàláyà nígbà ànígbà owó tó bá ti jẹ́ tọ́lọ́wọ́n bá ànídìí ànídìí ó kọ́ tuntun náà oko tánàbí fi kalẹ̀ fún ọtọ́nà máa fi bẹ̀rẹ̀ wọn bá ti tó àwọn àti ẹ̀wà bí wọ́n lẹ́rìí pé orúkọ tẹ̀sí ẹ̀hún yìí orúkọ yìí tí ò sínú àlùkùránì ìjọ lọ́lá ju èyí tà níbi ju ẹ̀ àti ìtọ́nà ju ẹ lọ tó ní ọlọ́lá jù lọ á ní káfìrí ni ọ káfìrí ni ọ gbogbo tó bá tún ní ọ̀rọ̀ kan bẹ tó dáa jù ọlọ́run bá lọ kó bá kú àní kírun sí i la bọ́bá wa ní orúkọ tọ́lọ́run lọ́ dáa jù àmọ́ eléyìí náà ẹ̀jẹ̀ àfi bẹ lọ́hùn á ní a bá rí kan tó dé pé àwọn àgọ̀ ń bẹ̀ ìwọ wọn nítorí pé èyí tó bá dáa lèyàn máa ń ṣe èyí máa ń fi tí ó dáa lẹ́ni ẹgbẹ́ tó travel tó lọ́n lọ́mọ ìdúkùrí òun wá sí bùlàsámi lọ tó bá dán òun tó máa fún lálùkùrá ni wàláhì yóò máa kò sébọ̀ wálé ni àní wàláhì ìsáwọ́kà wọn tó fún wọn nínú wọn ṣe yà sí wọn tó nínú wọn ṣe àtọ̀lù bákàrà wọn ò fún olórúkọ ọlọ́run àmọ́ tó máa fún ní yàbàsùmà àbí wọn fún ní yàngẹ̀lẹ̀ lítù ẹ̀hẹ́n orúkọ ọlọ́run wá nu yóò máa wá ọlọ́run bá ní orúkọ òun ló jù kí ọlọ́run bá sọ fún wa. walillahi al-asma'ul husna fad'uhu biha. ọlọ́run bá ní èmi mo ní àwọn orúkọ tó dáa al-asma'ul hasana orúkọ tó dáa ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmọ́ al-asma'ul husna orúkọ tó dáa jù ọlọ́run bá ní mo ní àwọn orúkọ tó dáa jù gbogbo àwọn orúkọ mi lọ ẹ máa pè mí pẹ̀lú rẹ̀. وذروا الذين يلحدون في asma'in. ọlọ́run bá ní ẹ fi gbogbo àwọn ènìyàn tí wọ́n forúkọ tèmi lẹ̀ tí wọ́n ń lorúkọ mi tí ń sọ́ra mi tí wọ́n fi ń pè mí ẹ fi wọ́n lẹ̀ ẹ dá wọn dá mi. sàyòjì zauna máa kàánú ya màlú. ọlọ́run bá ní ààyè padà san lẹ́sàn ẹ̀sán òkè ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn lóko ìjẹ̀nu lánàá nígbà wọn gbà wọn kú báyìí nígbà tí wọn kú ara wọn bó mọ́lẹ́lẹ́ ni àtibọ̀tán tí ọ̀dà níbẹ̀ fún gbogbo ẹ̀yà kọ́ lè bá àyà kò sí kóòdì tó lè lò tó lè mọ́rọ̀ ọba sẹ́ńtì òní ṣe àbíkọ́ ya dúró lórí ìlànà lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam lọ́mọ́sá tó wá sọ́nà o bí máa nádé ọlọ́ha kí làwọn akéèké ọlọ́run ọba nínú orúkọ tó dáa ọlọ́run náà ló dúwe fún wa ọlọ́run sọ nínú alukur'an. lòdì ọlọ́wé di ọrọ̀hìmá. ọlọ́run ọba ní bẹ́ẹ̀ bá fẹ́ pè wù yẹn níyà aláwọ̀ rahamna wọ ọlọ́run ọba aláà bábá sì wù yẹn níyà rahman rahamna wọ ọlọ́run ọba rahman ayyamma tad'u falahul asma'ul husna. ọlọ́run ló gbé sọ́wọ́ kẹ́pẹ́ nínú àwọn orúkọ mi orúkọ ọlọ́run bá ń wọlé alukur'an ni ọlọ́run júwe rẹ̀ nínú suratul hashir ọlọ́run bá júwe júwe rẹ̀ ń àwọn orúkọ tá a máa fi pe ọlọ́run bá ọlọ́run lè mú làwọn kọ́ tó dáa jù nídìí bẹ́ẹ̀ orúkọ pọ̀ nínú tá a máa fi ń bẹ ọlọ́run bá orúkọ ọlọ́run bá jẹ́ kan bẹ̀ nínú tá a máa fi ń bẹ ọlọ́run bá sifatullah ìròyìn ọlọ́run alukur'an ìròyìn ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run ká máa kàlùkùránì ká máa fi bí àbùkátà wa nínú nǹkan tá a máa fi ń bẹ lọ́wọ́n bá òun náà ni anáfìlà e, sọlátù hajj ká máa gbẹrun dó ọlọ́run bá ní sàyínú bí sọ́búrì wá sàyínú bí sọ́búrì wá sọ̀là ọlọ́run bá ní ẹ wá lọ́wọ́ pẹ̀lú sùúrù kẹsì wá ràn lọ́wọ́ pẹ̀lú òrun ajẹ́pẹ́ta bá fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọba yẹn náà fìlà bó sọ́láka kátó kásùbà lọ́wọ́ yẹn arákà méjì lòún sàn kí yíyan ojoojúmọ́ àbí arákà mẹ́rin àbí mẹ́jọ ni tọ́lá máa ní ọlágbára ọlọ́wọ́n pọ̀rọ̀ da ọlọ́wọ́n torí ọba fẹ́rí kalẹ̀ ọlọ́wọ́n bá náà gbà pé kò sẹ́lò míì tó tún lè fẹ́rí kalẹ̀ fún àwọn ọlọ́wọ́n bá nídìí bẹ́ẹ̀ anábì sì júwe anábì yín náà lílá tísà àwọn yín náà isma anábì náà orúkọ ọlọ́wọ́n ọba mọ́kàndínlọ́gọ́rùn-ún àwọn àlùfáà lọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ nínú àdìsí tá anábì sàlàyé rẹ̀ yìí mọ́kàndínlọ́gọ́rùn-ún ló ń bẹ̀ àwọn ọkọ̀ ọlọ́wọ́n ọba tó pọ̀ tọ́jẹ́ pé anábì tún sàlàyé fáwọn èèyàn anabi sallallahu alaihi wasallam jọ kan wọn lójó kólẹ̀ wọn ni arákùnrin kan sàdó alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn wá ní ya zal jalali wal ikram ya zal jalali wal ikram ya zal jalali wal ikram anabi ni qad ustujiba laka fasal anabi ni wọ́n ti dáwọ́ ọlọ́run wọ́n ti dáwọ́ ọlọ́run pẹ̀lú ọkọ̀ tó péye gbogbo tó bá fẹ́ tètè tọ́rẹ̀ ya zal jalali wal ikram gbogbo òṣòro tó bá ní máa sáà máa wí máa kàá ọlọ́run ọba ọba tó tóbi nùtúmọ̀ rẹ̀ ọba tí kẹ́yìn tẹ́nìkan kan ò lè gbà kẹ́nà jẹmọ́ mùsùlùmí nínú àwọn okọ̀ ọlọ́run bátá níbi sallallahu alaihi wasallam fún wa ya arhamar rahimin ya arhamar rahimin ya arhamar rahimin ya arhamar rahimin wọ́n máa ń pè ọlọ́run ọba okọ̀ tó dà níbi lóko ọlọ́run ọba tó ga ní bẹ́yẹn bá ń pè é lérí ìṣòro kan ọlọ́run bá mú sòrò náà kú ò nídìí yángẹ́lá ní ìtò nídìí àhámùsà tó kú àláwò yẹ́sù ò nídìí ẹ̀ ó ní okọ̀ ọlọ́run ọba tá arákùnrin kan ó ní allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta allah la ilaha illa anta al-ahadu as-samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad anabi ni arákùnrin yìí ó fi Ọlọ́run ọba pẹ̀lú orúkọ yìí anabi ni wallazi nafsi biyadi anabi ni mo fi Ọlọ́run ọba tẹmí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè gbẹ̀mí náà lásìkò tó bá fẹ́ gbogbo ẹ̀dá tí wọ́n ń bẹ láyé nǹkan méjì náà lọ́pọ̀lọpọ̀ àdúrà tá a máa ń ṣe àdúrà kọ́lọ́hún máa jẹ́ orí ọmọ dọ́dọ̀ wa kọ́lọ́hún fún wa lóore àbádùá kọ́lọ́hún máa jagun ó ṣe wá méjèèjì náà lọ́fẹ́ pọ̀ jù èyí tó ṣe kẹta lẹ̀mí gúngùn ọlọ́run ló nìyẹn bí wọ́n ti dé bọ́sítọ́ọ̀bù rẹ̀ yọ́ bọ́ọ̀lẹ̀ ni àmọ́ àmọ́ ń ṣàdúrà kò sádùá tọ́lọ́wọ́n bọ̀ yìí gbà àwọn àdúrà tá a lè máa ṣe tọ́lọ́wọ́n fi sọ wa àtijúwe fún wa níbi sídìí tá a ṣe nípa ṣìfà ipe la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir anabi ni bẹ́ẹ̀ bá ń sọ gọ́rùn kan láàárọ̀ tí ń sọ gọ́rùn kan nírọ̀lẹ́ ṣètánì òní dọ́dọ̀ rẹ̀ àṣàṣì òní mú bẹ́ẹ̀ ni gbogbo àwọn aláburú láyé wọ́n máa lépa rẹ̀ káàkiri ní ọwọ́ wọn òní bá la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn kan láàárọ̀ ọgọ́rùn nírọ̀lẹ́ nínú àwọn àdúrà tá a máa ń ṣe tọ́lọ́mọ fi ń dáàbò bò yẹn níbi aburú má wo ẹsẹ̀ kò sí ní tọ́sẹ̀ ó ṣe fún ọ má wo ẹgbẹ́ awo má lọ lè pàdípọ̀ má wọn ẹni bíi gbogbo àwọn tá a wí ẹ̀dá ni wọ́n wọ́n padà kú ni òkú gbogbo wọn bá la iná gbára tì anábìíní tá a bá fẹ́ sùn anábìíní ká máa ka kúrú wàláwù ahàdù ẹyọ kan bìrábìlì fálákì ẹyọ kan bìrábìlì náàsì ẹyọ kan káwá tuntun sí báyìí káfá tẹ́kùn sí káfá tẹ́kùn sọ́wọ́ wa káfíra gbogbo ibi tọ́lọ̀ máa ní ọ̀ká nínú ara wa anábìíní èso onídọ́dọ̀ àyàn tẹ́ yé jí èso náà gbogbo àwọn aláburú wọn ní wa sọ adẹ́bí ní aka máa ya sílẹ̀ ẹ̀kọ́ Abu Hurairah ń dẹ́kan wà nínú mọ́sálásí lọ́dà nẹ́bì àṣetánì kan awon àwọn èṣù nínú àwọn èṣù àlìjànú oúnjẹ tí wọ́n kó sí mọ́sálásí ní bá wọn Abu Hurairah mun jọ́ kínní olùkọ́kọ́ sànú sanu kejì Abu Hurairah tó mú jọ́ kẹta Abu Hurairah tó A Abu Hurairah ni ó ti di mẹ́ta báyìí yín wà á mú ọkà lẹ́ńbí tá nẹ́bí ó fi wá kiri Abu Allahu la ilaha illa huwa al-hayyul qayyum délẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ mọ́ àwọn mùsùlùmí tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ewu Abu Hurairah wá ní kí ni kí ló fẹ́ ṣe fún onídàkùn tó lọ́run sá máa ń ka kùrìsí ẹyọ kan sójú ọ̀nà ibi wọ́n bá ti ka kùrìsí yìí sí àwa àtọ̀gá àwọ̀ èṣù àìdébẹ̀ nǹkan kan ò ní sí ọ́ Ànábì sallallahu alaihi wasallam ń kọ́ wa kí wọ́n bá làlákàlà lójú oorun bóyá jábọ́lá tòkè àbó okónú kanga àbíjò ńlẹ́ ọ àbí máa lù ńlẹ́ ọ àbí máa akísídẹ́ǹtì oorun sẹ́nu mọ́tò ó wá dìde gírì tó jí tó jí tẹ́rù ń bọ̀ òní kankan tó ṣe ọ̀nẹ́nìkan tó kò ó fún dọ́kejì bọ́lẹ̀ òníṣẹ́ tó wò oṣù lẹ́nìkan tó ra màálù fún ìtọ́kàn sí ni pé ànábì ní sáka àwùsùbìlá ìmínà ṣètánù rẹ̀ jíìmù mẹ́ta sáko oṣù rẹ̀ àwùsùbìlá ìmínà ṣètánù rẹ̀ yìí àwùsùbìlá ìmínà ṣètánù rẹ̀ yìí àwùsùbìlá ìmínà ṣètánù rẹ̀ yìí ànábì ní aburú òun ní ṣẹlẹ̀ sí ọtọ́ fi kú láyé àmọ́ mọ́sọ̀ fún yàn mọ́sọ̀ fọ́kọ rẹ̀ mọ́sọ̀ fáfá rẹ̀ mọ́sọ̀ bẹ́ẹ̀ kankan àyíṣọ fún yàn aláàbú àyíṣọ fún yàn jàmá mùsùlùmí bẹ́ẹ̀ yẹn bá wá jí wọn ni kéèyàn yẹn náfìlà wọn bá lágbára kọ́lọ̀ fi máa burú yẹn kú àmọ́ èyí tó ṣe ti tó bọ́bọ́ wá rẹ̀ yẹn tó wà lérí àárẹ̀ tẹ́rù ń bà yín pé yìí pọ̀ gbogbo ẹbí ti sá fún ẹ lògùn lògùn kọ́ lọ ànábì ní àdúrà kan bẹ bàbá ka lérí aláàárẹ̀ bàbá ka lérí aláàárẹ̀ ànábì ní básùkò aláàárẹ̀ bí ọba ti tó àsìkò kú rẹ̀ ọba ti tó ànábì ní aláàárẹ̀ náà dìde kú lérí àárẹ̀ náà asálùlá alẹ́ azima rọ́bàdà àríṣẹ́ azim ayé sfíà méje rẹ̀ láka wàláhì dáadáwò ní wọn bá lọrọ ẹnìkan tẹ bá ka yóò dìde kó lé láàrin yẹn as'alullah al-azim rabb al-arsh al-azim an yasfiyak anabi ni mẹni tí máa ń wọwọ anabi ni máa ń kọ́ la hawla wala quwwata illa billah ogun àná alápàdé ń bi eléyìí ẹ kò sí nǹkan tó fi wọwọ tán ẹ ti lu adìẹ ẹ ti lu ẹran òbúkọ ẹ ti ran ẹ ti lu àgbò ẹ ti lu màálù èèyàn ló kù tẹ́ ń lọ́wọ́ báyìí èèyàn ni wọ́n fi wọwọ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn èèyàn kí ló dúkù má kẹ́yìn náà bọ́sálì kìyàmá ni oògùn owó dànẹ́bí fún wa ni pé ká máa ṣiṣẹ́ ká sì máa ṣàdúà nínú àdúà dànẹ́bí ní àṣẹ láhùlẹ̀ wàlá quwwata illa billahi ọgọ́rùn kan ànẹ́bí níbẹ̀ máa ń kà ọlọ́run ya òsì yàyà ànẹ́bí sọ fún wa pé ìdá wákàtí wákìá wọ́n ní abdullahi bin mas'ud ọ̀rẹ́ àárẹ̀ yìí wọ́n pé àárẹ̀ náà lọ́padà wá papòdà sí uthman bin affan lọ́lẹ̀ bá pé ya abdullah ìwọ ẹrú ọlọ́wọ́n bá abdullahi bin mas'ud àbí ẹ̀rú ń bọ̀ ni pé bóyá àwọn ọmọ rẹ tí wọ́n máa jẹ lẹ́yìn rẹ ó ní wàláhì ìdọ́wájẹ́ pé tí òsì ni àbí towó ni ó ní èrò ọba wọn oníṣẹ́mi tó Rasulullah sallallahu alaihi òun gbọ́dọ̀ nàbí ni máa ń kọ́ra surat al-Waqi'a ẹni bá ka idha waqa'at al-waqi'a kulla laylatin ní gbogbo òru lámùtúsù bí òfàkọ̀ oṣù onídọ́dọ̀ rẹ̀ láíláyé o a jẹ́ pé ilé abáyé ilẹ̀ Yorùbá abáyé àmọ́ ni àwọn àbàbá wájọ́ ni wọ́n máa ń sèyí owó àbàbá àdìsí gbogbo àmọ́ tá a fi ń wówó ọlọmọṣà tọwọ́ sọ́nà òjíṣẹ́lá Muhammad ní gbogbo ẹni lẹ́sìn istikfar ẹni máa ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah tí máa ṣe istikfar púpọ̀ yarzuqullahu min ẹ̀fìlá àtàṣe ibi tí ó rò pé wọ́n ti rówó lọ́wọ́ ti máa sọ owó fún ogun owó ní oní islam ó ṣiṣẹ́ ó sì máa ṣàdúrà alwalad wà là ń wọ́ ma àdúrà òdà máa ṣe fẹ́ni tí máa ń wọ́ ma ẹnìkan òde sọ́mọ fún ọ ibi ọlọ́ni wọn àmọ́ ọlọ́dọ̀ ọlọ́run lọ́ba tí yí máa ń pàṣẹ ọmọ àdúrà tánà fẹsẹ̀ kárí yẹsẹ̀ rọ́bì látàtà ní fọ́rídàn wà ń ta khayrul warithi ká máa ṣe yíta bá lágbára ká sì mọ̀ sí aṣítàkà fúnlẹ̀ púpọ̀ gbogbo àwọn tá a bá ń wọ́ ma gbogbo àwọn tá a òru ìtìjú ọ̀sán ní jẹ gbèsè gbogbo gbèsè ọ̀rọ̀ ní kọkàn ọlọmọsà bá wa sán àníkan wá bá nẹbì olóhùn jẹ gbèsè ànẹbì ní ọwà lẹmú kakẹlẹ máa fi ń kọ ládùá kan tó o bá ń ṣe wàlúù ká nàdé inú ka mẹtìlẹ jábàlì sírì kọjá pé gbèsè tó jẹ ó tóbi ju òkè sírì yìí lọ òkè ńlá kan ní Madina ànẹbì ní Ọlọ́run san gbèsè náà fún ọ kílá dùá náà Allahumma kfini bi halalika an haramika wa ajlini bi fadlika amma siwaka kàmáka ẹni bá wà ń bẹ́ẹ̀ tọ́jẹ́ pé ẹ̀rú ń bà á àwọn ọ̀tá lọ́tún ọ̀tá lọ́sì ọ̀tá lọ́fíìsì ọ̀tá níbi sẹ́nu ẹbí tọ́ta rọ kiri káàrì àsìkúnà láwọ̀ ẹni mọ̀lúwà kílù lànàbí Ibrahim ṣe ọlọ́run yóò kó lọ́wọ́ ọ̀tá àwọn àdúrà nàbí náà lógun kan àsìkúnà láwọ̀ ẹni mọ̀lúwà kílù ni wọ́n ṣe ọlọ́run yóò wọ́n kó lọ́wọ́ ọ̀tá ẹni bá wọn wá mímà wàá dá nkẹ́kọ̀ọ́ àlékún mímà àwòkó ògòlejì onímímà ọlọ́ni máa mímà yà mú àlímà ádámà wà Ibrahim àlímùnì wà yà mú fàhímà Sulaimana fàhímùnì ká máa ṣe àlè istikhara bọ́dọ̀ bá wá dàrú ọ̀rọ̀ àmọ́ rúyàn lójú wọ́n mọ yín yunifásitì méjì wọ́n ní London wọ́n mú ọ lamẹ́ríkà ọ̀wọ́ àmọ̀ yìí tọ́ lọ nínú méjèèjì ọ̀láti istikhara kò bẹ̀ lọ́wọ́ ọbakọ́lọ́ ń tọ́ sọ́nà ọ̀fẹ́ ta ìwà bó fẹ́ ta aláìsàn ọmọ yìí tọ́ ta ọ̀fẹ́ tíráàbù ẹ̀rú ń bọ̀ ẹ̀rú oríyàwó tó fẹ́ fẹ́ ọwọ́ àwọn òpin ṣe Latifa ni àbí Fatima èwo ni kí n fẹ́ ní àwọn méjèèjì ọ̀rọ̀ rẹ̀ dàrú iṣẹ́ ìwò kọ́kàn o ẹni bá ń wo iṣẹ́ ànẹ́bì ní káfìrí ni àwo tángana ni wọ́n fi ń wo àwo funfun asájìmọ̀ wọ́n pọ̀ lù ú àti tẹ̀sùbá àti yẹ̀pẹ̀ ẹni tá a wí ìbọn ọmọdé ń fi yẹ̀pẹ̀ sílé ọmọ ìlú ni o òun náà máa fi yẹ̀pẹ̀ sílé nulẹ̀ yóò pèrè láàfà gbogbo èyàn tí máa ń fi yẹ̀pẹ̀ sílé ẹmọ kírun lẹ́yìn rẹ̀ kò nínú o ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ní káfìrí ni ẹni lè wo sẹ́gan káfìrí lòun náà nígbà míì wọ́n máa ń sọ nǹkan míì tó jẹ́ pé bó ṣe rí náà lọ́dọ̀ rẹ̀ àlìjẹ̀nú ni wọ́n ń lò wọ́n láwọn àlìjẹ̀nú tí wọ́n ń lò ní sáà ń bẹ̀ ń sẹ́ àlìjẹ̀nú ni bá àlìjẹ̀nú títí ẹ sọ̀rọ̀ tó bá ti bá àlìjànú títí ẹ sọ̀rọ̀ àlìjànú títí ọmọ fún àlìjànú tí wọ́n ní information gbogbo ọkọ̀ yáyà àti bàbá rẹ tí wọ́n sọ fún ọ nìkan sí nǹkan tuntun àlìjànú ò rí náà ó ṣe ẹ̀bí péjọ òun ló kú ọ̀bá bí ìpéjọ òun lẹ́kù gan bàbá àbí kọ́ bí kọ́ ní ṣé ilẹ̀ ilẹ̀ ní oṣù àbí kò ní sú ọgbọ̀n wòlòwòlò jẹ́ òwì ẹnìkankan ò rí náà o jàmá mùsùlùmí ẹ̀jẹ̀ àtúbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tọba wa sálámà ọwà bí ọlọ́run olè kan lárúbá olè kan yorùbá ìwọlọ́run bá omi òní mímọ̀ olóní mímọ̀ omi òrí ìwọ lórí o èmi ọmọ tí ó ṣẹlẹ̀ ìwọlọ́ ọmọ tí ó ṣẹlẹ̀ ìwọlọ́ ọmọ tó pa má tọba jẹ́ pé kan yóò bá jóore fún mi ìwọlọ́run ọba mọ́sàjẹ́ ó bọ́ sí tí ọba nítorí ọlọ́run bá ń lé jìnà bá pààrọ̀ yìí tó dáa fún mi eléyìí ni ẹ̀kọ́ tánẹ́bí kọ́ wa mọ́ wa ògbó lálà orin kan funfun lójú oorun àbórí odò àbórí kan pupa aláwọ̀ tán máa kò sí tọ́kàn pẹ̀lú àlá tọba ti jí láàárọ̀ ọjọ́ kejì àbí níjọ́ tó ṣe náà ni èyí tẹ́mi rẹ̀ bá ti mú ní kọ́ máa ṣe ọlọ́run ti tọ́ sọ́nà ní o ti gbọ́rọ̀ ẹlọ́run ọba lọ́wọ́ nìyẹn àtàgbàrọ̀ ọlọ́run àfi bẹ́lọ́ ọlọ́mọṣà tó wá sọ́nà tó fi ta akuri dua jàmá mùsùlùmí bá dọ̀ọ̀bá wá gbà tẹ́yàn ṣe tí ó tètè gbà kí ni ìdí tó ń bẹ̀ àwọn àlùfáà ni ó sì máa gbà wàyí máa yọ̀dá kíra aláhu fi yọ́mìlì kíyàmà nígbà míì èèyàn tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti mọ̀ pé nǹkan tẹ̀yàn tọrọ yìí kò sóore ń bẹ̀ fún yàn láyé ń bí tẹ̀yàn ò máa ọlọ́wọ́n wa àdúrà yẹn ọlọ́wọ́n wa tọ́jú èdè láti kìyàmà yóò fi gbìyànjú sínú àlùjánnà wọ̀nyí wọ̀nyí má ayùnsọ́fà ánú mi náà sóyún mọ́tìlò nígbà míì dènà aburú kan bẹ tó fẹ́ síwá báyà ọlọ́wọ́n bá wà fún àdúrà tẹ́yìn ṣe tí fi ń béèrè owó yìí wà fi dá aburú náà padà wò ní mà ọmọ àgbé àdúrà rí ọgbà àwọn afá nígbà míì ọlọ́wọ́n fẹ́ fi dán ìmánì rẹ wò wọ́n yóò kú lọ́dọ̀ wọn àbó ní kú lọ́dọ̀ wọn àwọn ẹ̀kọ́ tá gbọdọ̀ níta bá ń ṣàdúrà ká wà ní mímá ká kọjú ká máa tọrọ istikfar ká máa yin ọlọ́run ká máa sàtàlátù fún ànábì káwá gbóhùn ká máa gbóhùn wá sílẹ̀ ká máa pariwo lé ọlọ́run ọba aláàláyà látìmú yá káyà rí ọmọ apariwo anábì ló di ká ń pè bẹ́ẹ̀ ni ká gbọ́wọ́ sókè wọn ládùúgbà máa ń gbà tẹ́yìn bá gbọ́wọ́ sókè ká máa tẹ pẹ̀lẹ́ mádùúà ṣe sàárà léyìí tí ọ̀la tẹ bọ́ lọ àkàṣùbẹ̀ àṣùbà máa ṣiṣẹ́ ká pa àṣàdùà ní ṣiṣẹ́ káwá máa àdúrà àwọn ẹni ọlọ́run a máa pè ní ọlọ́run ọba ní ọlọ́run ìkọlọ́ mi ní àmọ́ a bá fura pé ní ọlọ́run ní ká lè bá

máa bí ọlọ́wọ́n bá tójú bá rọ̀ àdúrà máa ń gbà lẹ́yìn bá sínú tán tẹ́yìn kẹ́yìn ọ̀tọ̀rọ̀ àdúrà àdúrà máa ń gbà lórí ilẹ̀ láti káyèrè àdúrà máa ń gbà ẹ̀yìn alásàdìjọ jimá àdúrà máa ń gbà tí àkùkọ bá kọ tó ní kọ́kọ́rọ́ kọ́ anẹ́bí ní ẹ̀tọ́rọ̀ àdúrà àkùkọ yẹn ní màláyíkà ni tẹ́bá tọrọ àdúrà du'a àwọn àdádálẹ̀ tí ọ̀dá náà àdúrà lọ́fẹ́ kà yìí àwọn àdádálẹ̀ tí ọ̀dá tọ́jẹ́ pé ẹ̀bọ̀ ń bẹ̀ ń bẹ̀ mí àbọ̀kọ̀ dánú islam anábìnrin mọ́ni àdẹ́sà fi amúrinà hádá máa lè sàmínú fọwọ́rọ́dù anábìnrin tó bá dá nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn wáyé tẹ́nìkan tó hun kankan nínú ẹ̀sìn yìí tó fi ń jọ́sìn ọlọ́run mọ̀ nígbà lọ́wọ́ rẹ o níta àbá fọwọ́ sí lẹ́sà alẹ́ amúrinà ìmáàmù Bukhari Muslim lọ́gbà wa o àdìsọ̀hìn lẹ́sà alẹ́ amòrùn ànábì ní àdúrà tẹ́yìn máa ṣe tóun ọ̀fọwọ́ sí kẹ́ máa ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ mẹ́rin ká máa pe àwọn tí ń sọ ọlọ́run ẹ̀yin ayé ẹ̀yin àjẹ́ ẹ̀yin ẹ̀yin ṣéwù ìbádàlá àríjà lálà ẹ̀yin bàbá wa tẹ́tí lọ ẹ̀yin nù náà bí ẹ̀hún nílá ẹ ṣàánú wa o yà ṣẹ́kùn náà rúfáyì bàbá wa rúfáyì ẹ má fi wálẹ̀ o yà Rasulullah òsibíyẹ ti ànábì gbàmí o ẹ̀bọ ní gbogbo ilé ìkọ̀dá ní Islam kí lọ́wọ́ bá sọ ní àlùkò àrẹ إن الذين تدعون من دون الله عباد أمثالكم ọlọ́run bá ní gbogbo àwọn ẹ̀yàn tẹ́ ń pè wọn ọlọ́run ní ẹrú mi bíi tìyín náà làwọn náà ìbádùn ìbádùn àmùtálùkùn ọ̀ kálọ́kẹ́sì làrúbíà ni ìbádùn àmùtálùkùn ọlọ́run bá ní àwọn ẹrú bíi yín iná làwọn tẹ́ ń pè wọn. فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين. ọlọ́wọ́ bá ní ẹ̀pẹ̀ wọn wò báyà wọn dáhùn ẹ̀pẹ̀ wọn wò báyà wọn dáhùn ẹ bá jẹ́ pé lódodo bá ní wọn. òrọ́ kí ni wọ́n wá ń pè wọ́n fún eléyìí inú àwọn aburú tí ń bẹnu ẹ̀sìn ni ká lè jìnà sí ẹlẹ́ẹ̀kejì ká gbà pé àjẹ́ máa ń kó àdúrà àbáwọn èmèrè àbáwọn alẹ́yẹ wọ́n máa ń kó àdúrà yẹn àwọn àbá aláìmọ̀ kan wọ́n ní bàbá ṣe tẹ̀síbà dáhùn kan tó bẹ̀ lọ́hùn tọ́ba wá dá wá dú àwọn àjẹ́ wa yọ sí ọwà ṣe ọwà dú bàbá àwọn àjẹ́ ó ṣe ìpèsè tí wọ́n náà fún wọn wọ́n sì máa bá dọ́ ààrẹ lọ ìrọ̀lẹ́ kò sẹ́ni tó lè dí àdúrà rẹ lọ́wọ́ ọlọ́run ọba aláàtàwí yìí gbogbo ń tọ́lọ́ ń dápátá ayé àtọ̀run gbogbo ẹ̀bí ìyá ẹ̀fọn níwájú ọlọ́run òun fi ọlọ́run kò tó wá gbàgbé nìkan tó lè di ọlọ́wọ́ èèwọ̀ nílé islam ọlọ́run ni awọ́ adájọ́ ní ẹbí rahma ọlọ́run máa ń ti máa fẹ́ kẹ́ ọ rẹ muhammad alẹ́ òun nà múmú síkà rahmati ṣé àwọn táwí ìwọ́n lè dí ìkẹ́ rẹ lọ́wọ́ tó ní lọ́dọ̀ rẹ ẹ̀tàn lásán ni ìmúnilẹ́rú ní jẹ́bẹ̀ ojú bó tábà kágbà pé tábà fẹ́ sàdúà tó láṣà gbọdọ̀ pẹ́ran ká ní ẹran yìí òun náà ni sàrà àdúà yìí káwá kọ́kọ́ sọ̀rọ̀ mọ́lẹ̀ ká tó sàdúà kò sínú ìsìláàmù ká máa pé àdúrà yìí ń lẹ́ran lọ àbá kan bẹ́ẹ̀ ní máa ń sọ wóróworó báyìí àní fasọ́lì lè rọ̀ bíkà ọlọ́run ní sàdúà wà ní hárikọ́ wá pẹran ìdúkùtù ní tó fasọ́lì lè rọ̀ bíkà ọlọ́run ọba ní kí wá ànẹ́bì ní ọtọ́ mà ànẹ́bì kú ní ọdún ànẹ́bì ọlọ́run tó bá ànẹ́bì pé ìrí ànẹ́bì lọ lè kírun ọdún wà ní hárikọ́ wá pẹran léyà ẹ̀wù fi tó tu sí oní sàdúà kan wá pẹran ẹ̀tọ́jú àwọn ọmọ àdúgbò yín dáadáa àdúgbò àwọn afá àtàǹbá yín sàdúà ẹ̀tọ́jú wọn kò sẹ́ran kan fájúà kankan ní Islam ànẹ́bì ò dúró àdúrà kan tó ní àdúrà ìjọba sílẹ̀ ẹran ní ẹpa kò sínú islam istikbalu jihad arba ká máa kọjú sí ọ̀nà mẹ́rin tá a bá ń ṣàdúrà ká kọjú sí kíbla ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì iwájú ẹ̀yìn agọ̀gbà níjẹ́bẹ̀ wọ́n pàdé ẹnìkan nígbà táwọn káàbà mò ń ṣàdúrà lọ́wọ́ lọ́nà ń ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ mi ọkọ̀ ojú sí kíbla àjọ ń ṣàdúrà níbo ọyọ́ bá tó kẹgbẹ́ sí mo ní àbọ̀fẹ́ sun ni níbo tó yá ọba tó kẹyìn sí káàbà mi a kọ́lá nípa wálé ojú wa kún ṣe tẹ́lá hù gbogbo bí tẹ́lá wà láyé káàbà ní ẹmọ dájú kọ́ kádọ́ ayọ́ máa gbà òun tó o àdúrà òrìyá àná ká máa ṣàdúrà ní òhò ọ̀pọ̀lọpọ̀ àwọn mímí wọ́n fún yín ládùúà wọn tẹ́ bá fẹ́ ṣe kọ́lọ̀ ní bàbá yín láṣìírí kẹ bọ́ sákàrí ilẹ̀ kẹ bọ́ di ilẹ̀ kẹ máa gbé bàbá àṣẹlẹ̀ kọ́ máa di lágbálágbá báyìí kẹ máa ní ọlọ́run bùnmí láṣìírí kò sínú Islam kẹni kó obìnrin fẹ́ sàdúrà kọ́ máa bọ́ òhó lẹ̀ ìṣẹ́kọ̀bọ́dọ̀ lọ́sọ̀ láta áhìdì ilẹ̀ abikima lọ́wọ́ nígbàrún obìnrin àbí kó lu aṣọ tó balẹ̀ gẹ̀rẹ̀dẹ̀rẹ̀ aṣọ kìmáàrù àníbi lọ́wọ́ nígbàrún rẹ̀ nígbà tọ́rọ̀ wá rí báyìí jẹ́ máa mùsùlùmí lẹ́nìkan máa sọ fún ọ pé kọ́ bọ́ọ̀dì ilẹ̀ kọ́ fi sàdúrà eléyìí sínú ìsìlámù ojúbọlẹ kìyà àmì dùwà àpò ẹdìdẹ lẹ ẹjànsá dùwà Allahu akbar Allahu ẹdìdẹ àyídìdẹ ó jòkó rẹ ni ó jòkó nítorí pé àṣà àwọn kírísítẹ́nì ni ẹ̀díkà dìde ẹ̀díkà gbàdúrà àwọn ni wọ́n ní kò sínú Islam kò sádìsì kan fún tẹ́lẹ̀ kan bá dé ẹ̀dìdẹ ẹ̀díkà gbàdúrà Allahu akbar jòkó rẹ kọ́ ọmọ sàdúrà rẹ ń bẹ̀ àyídìdẹ bídíà ni àdádálẹ̀ ni kákásà báyìí ká mi lólo àṣírí ni wọ́n fún kọ́mọ wa fẹ́ ṣubú báyìí eléyìí èèwọ̀ ni nínú Islam àlè ìṣúra kama sáré tá a bá ń ṣàdúrà yà lẹ́tìm yà lẹ́tìm yà lẹ́tìm yà lẹ́tìm yà lẹ́tìm yà lẹ́tìm yà lẹ́tìm yà lẹ́tìm yà lẹ́tìm tìfù tìfù tìfù tìfù tìfù tìfù tọ́ba padà wá yá tìfù náà wá wí ọlọ́run èsì jẹ́ tìfù ọba mi jẹ́ tìfù yà lẹ́tìfù lórúkọ rẹ̀ bí mẹ́wàá lọ́ba pé bí ogun lọ́ba pé bí ogun tọ́ba lágbára pé kọ́ yanjú kọ́lọ́run sì dá olóhùn yàrá kọrí bẹ́ẹ̀ kẹ́mi kúmukúmukúmukúmukú jọ padà parí ẹnu jẹ̀mọ́ mùsùlùmí inú àwọn kan tí ó da alẹ́kátàmọ́ tọrọ́bà mọ́mọ́dá yìí káyà kátìmí èjì ògbé àwọn alárúbáwá nù ní káyà kátìmí síwájú ká máa ṣàdúrà ká ní eléyìí ní ó jẹ́ kádùn ọgbà Allahu akbar mathematics àbí kéèyàn ó kó yẹ̀pẹ̀ síwájú kó ya nǹkan síbẹ̀ eléyìí wọ̀ nínú Islam ká máa wá sàdúrà ká fi àtàkpàkò méjì ká fi sẹ́nu báyìí ká máa gbéra ojú eléyìí ò sí nínú Islam àlẹ́ ó turare tùràrẹ́ àdúrà kankan ò ní tùràrẹ́ o àdúrà kankan tó bá turare wa turare ò bá àdúrà kankan wá lọ́dọ̀ Ànábì Muhammad tùràrẹ́ yẹ fúrẹ́ṣà ni bẹ́ẹ̀ bá ń lò yín ń lò gẹ́gẹ́ bí gbàtọ́ra yẹ fúrẹ́ṣà ń ta ni tí ó lè máa fi chẹ́ǹdì ó dọ̀nù lé kò jù bá ń lọ ikú mọ̀ fẹ́ sàdúà tùràrí rẹ̀ ní irọ́ ni àbá fẹ́ ta ọfẹ́ ta tùràrí ni o ẹni tí ń sọ fún yín fẹ́ ta tùràrí ni o tùràrí kankan ọba dùn àwọn adáńlá àlìjẹ̀nu ni wọ́n máa ń lo tùràrí torí igi táwọn àlìjẹ̀nu ń gbé dúẹ̀ igi náà wọ́n lọ lè bù tí wọ́n bù tán wọ́n wà rùn wọ́n àdá síná tí wọ́n ti dá síná tí wọ́n pe àwọn orúkọ àlìjẹ̀nu gbogbo fi tó máa wà wọ́n máa wá bá wọn táwí wọ́n padà sí wọn lẹ́sẹ̀ gbẹ̀yìn náà ni ká ní àlè sàdúrà àbí tabagbà yọ̀ǹda lórí àfa kan pé wọ́n sáyà sí ṣé àfa yìí ti fún ní wọ́n ti fún ní wọ́n ti fún ní ọ̀dà wọn ti fọ yọ̀ǹda wọn náà ọwọ́ sàlùkùrán èyí mọ́ni lẹ́rú ni kò sínú Islam gbogbo mùsùlùmí ọlọ́run balùkùrán kalẹ̀ fún ká máa ṣe àdàkálùwà kájò kunu yàrá ká máa jáde ká máa jáde kálá ń sàdúrà ọkùnrin kò ní kírun jimá kò ní kírun ọ̀nà rẹ̀ yóò wà ń bẹ̀ yóò máa tọ̀ sójú kan yóò máa yàgbé síbẹ̀ yóò wà lóhun bẹ̀ lọ́hun èèwọ̀ ni nínú Islam o afọ́jú kan lè ba anabi anabi ni máa lè kírun jama máa ṣe tààtà lọ bẹ̀ bó ṣe fọ́jú náà ìwọ́tọ̀ wárí náà wájò kunu lé yọ méje jọmọ ẹ̀dógún àwọn àlìjẹ́ nínú padà wá yọjú sọ lójú oorun lọ́mọkùnrin ráwọn wòlíì Eh, àtẹ̀mí mọ́tò alásùbà oh, káṣọ àdómẹ́rì tẹ̀sùbà kálọ̀ wọn náà jáde ọgbà eléyìí ọ̀dà tẹ̀sùbà yìí sì ní ọ̀rọ̀ pé méjì mẹ́ eh, ọ̀rọ̀ yìí wà ní àlùmọ́lá kọ́sọ̀lù fèkè Sheikh Al-Fawzan wípé alẹ́ lò ó tí ọba sí àdéhọ́kàn kankan bẹ̀ àmọ́ tá àdéhọ́kàn bá ti wà ń bẹ̀ bí à ń dá sọ́rùn ọlọ́mọṣẹ́ wá ń wèrè kéèyàn dá tẹ̀sùbà mẹ́jọ mẹ́ẹ̀ẹ́dógún sọ́rùn kọ́mọ wá lọ láàrin títì ṣé bó ṣe fẹ́ lọ gbogbo àwọn òsùnmí ó rí nìyí sọmọ Amẹ́ríkà ilé àbíkẹ́ yóò mú tẹ̀sùbá wọ́n ní eléyìí láfi fa yá sàtàrù eléyìí dúdú láfi fa yá àlè eléyìí ní yẹ́lò láfi fa kankan ó sì kúkú kó gbogbo ẹ̀ sínú pólíbàgì nígbà ọba débi ó ti sàdúrà kọ́ máa dàálẹ̀ aláìmọ̀kan ọlọ́mọṣà tó wá sọ́nà tààrí mo bá dùn tọyí bá kápẹ́ à ń sàdúrà ọ̀gbọ̀rọ̀ jẹra ọ̀gbọ̀rọ̀ bidun ní fatiha ká máa yẹn náfìlà láì ní fatiha ká máa kọ́wá ní àṣírí ni anábì ní la salata liman lam yaqra fatihatal kitab anábì gbogbo yẹn tó bá yẹ náfìlà nínú ọ̀rá yẹn ni ó náfìlà lásán ni ó bí ọba kafata anábì náà nírun abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ mọ́sá fi wá mọ́ nánú yó. àdúrà tẹ́lẹ̀ máa ń ṣe ìwé àdúrà tẹ́lẹ̀ máa kà fẹ́mi balẹ̀ yí pé kò sóko àlìjẹ̀nu ń bẹ̀ kò sóko màláyíkà ń bẹ̀ ó ní ìwé kan tí wọ́n ń pè ní hisunul muslim wọ́n máa pè ní sítádẹ̀ hisunul muslim àdúrà nábì lọ́wọ́ ń bẹ̀ látòkè délẹ̀ ẹ lọ lè wá kẹ́ rà á kẹ́ máa kà á àwọn àdúrà kan bẹ́ẹ̀ ń wa á kà tọ́jẹ́ pé gbogbo apátápátá àdúrà yìí ká gbìyànjú bá ṣe ha bẹ́ẹ̀ bá ti kà á láàárọ̀ òun náà pé ní àtikádù sọ̀bá àwọn olùmọ̀sá ànábì máa ń ṣe láàárọ̀ àtẹ̀rọ̀lẹ́ bẹ́ẹ̀ bá ti kà á láàárọ̀ tọ́ka nírọ̀lẹ́ kọ́fẹ̀ mi balẹ̀ níbi gbogbo ewu àtàbùrú tó láyé gbogbo orí ọlọ́run bó ṣe máa wá dé bá lọ́wọ́. A'udhu ما شاء ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق I'm Danny Castle. هو wa pẹ̀lú agbára rẹ̀ àtàánú rẹ̀ àdúrà ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣàjì ó gbà gbogbo tẹ́ni kọ̀ọ̀kan wa ń fẹ́ ọlọ́mọṣàjì ó tó wa lọ́wọ́ kò sẹ́ni tó lè ṣàánú wa fọlọ́hún o òun ló dá wa òun ni ó pa wá ọba yìí náà òun lọ́ba aláàánú ọlọ́mọṣà ṣàánú orílẹ̀-èdè wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته